ìyá ọba. ọmọ ọba. Ah. eré efan kọ́manú rẹ̀ fún ọba máa pàṣẹ kí ìyá ọba tún máa pàṣẹ bí. kí màá bá ẹ ń wí. ìsọkúsọ ni. kóró gbá ọ lẹ́nu rẹ̀. òpóòlù ti yá. tí ì bá ṣe wípé ọba mi nígbà tí inú mi ń dùn ah, mọ́mọ́ kan tí ì bá ti fi mú rẹ̀ fọ́. kí ló dé bíbí sẹ́. lórí ilẹ̀ mi hmm? ah, ilé bàbá tèmi ni bàbá ńlá bàbá mi ló nílẹ̀ tí mo sì gbé nǹkan bẹ̀. oró gbá lẹ́nu rẹ̀ ah, mo sọ bẹ́ẹ̀ mo ní kó oró gbá lẹ́nu rẹ̀. ọmọ nǹkan o kẹ́rì ẹ sọ kọ́mọ rẹ̀ ọ̀sán kí ló burú nu pé kọ́mọ rẹ̀ ọ sọ̀rọ̀ kẹ́rì kò rò pé torí kọjọ́ méje. wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ dákun orí ọwọ́ mi mo wà ń bá torókún wálé ọkọ̀ eh. díẹ̀díẹ̀ lára ń fẹ́ ah. kí ló wá fa kátikáti ah. ọwọ́ ń onídìí eléyìí tí ń wòrà kọ bí ọmọ òrukàn yìí. Ah! olùrẹ́ sí wa lẹ́sìn mi mọ wẹ́ẹ̀rẹ̀ jìdí àwọn wọ́n tẹ ìkókò fún ajá fúládì tí sọ́ngbà jámẹ́ ẹranko lájẹ́ fọwọ́ rẹ̀ lulẹ̀ ńlẹ̀ tí ó jọ. tọrọ bá kókè tọkọlẹ̀ ó níbi táwọn àgbẹ̀ ká. bẹ́ẹ̀ni. ọ̀rùpọ̀rọ̀ àgọ̀ lọ sí ọgbọ̀ ọ̀fẹ́nu ọ̀ra kábíyèsí sọ̀rọ̀ ìwọ fèsì sọ̀rọ̀ wọn. èmi balógun lu ìbalógun mo bá lójú ogun jìgántógun ẹrù jẹjẹ tilẹ̀kilẹ̀. ó kéré jọyẹ ní àgbà ni ó fi lò ó kẹ́ wá gbọ́ lẹ́nu ìyá ọba ẹ fẹ́ jẹ́ kí nǹkan ó ṣe yín. má wo ó ọ.